اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وبعد إخوة الإيمان نلتقي معكم في هذه المساء في رحاب الأسئلة والأجوبة والتي يأتي دورها في كل ليلة الأربعاء والله هو المسؤول أن يوفقنا ويسددنا ويهدينا إلى التواء السبيل فخير ما نبتدئ به تحية أهل الإيمان والإسلام قائلين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته سلمي جكو إذيري èyí tí ó máa ń wáyé ní gbogbo òru al-arbi'a láàrin maghrib àti aisha ìbéèrè àti ìdáhùn èyí àwọn ọmọ ìyá wa tí wọ́n máa fi ń sọwọ́ àbí tó ṣe pé wọ́n máa ń béèrè tí èsì ó sì máa ń wáyé nígbìyànjú láti jẹ́ kó jẹ́ ìṣedéédé àti níbàámu pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run àti òjíṣẹ́ ńlá Muhammad àti abdul salatu àtẹmu àtẹsílẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda mọ́ àmọ̀ tẹ́tígbọ́ àwọn abẹ́rẹ́ wọ̀nyí tí a sì bẹ olúwa kó sàmànà kó gáì kó tọ́ sọ́nà lórí àwọn èsì ètò ìṣèlédè èròǹgbà tòlúwa àti tòjúṣẹ́ ńlá Muhammad sọlọ́wọ́tòlá ọ̀sálàmù àlè. ní báyìí àmọ̀ tẹ́tíwọ́ àwọn ìbéèrè wọn wọ́bẹ̀ láàyè àtàwé. náà ìzákùnlá ọ̀kọ́yọ̀ ṣe ìzákùnlá ọ̀kọ́yọ̀. ẹjọ́ mọ̀ jẹ́ alákọ̀ọ́kọ́ béèrè ń bí oníbèrè tẹ̀ béèrè wọ́n ní ẹ̀dá kan gẹ́gẹ́ bí àwọn ṣe rí gbọ́yé wípé ń bẹ nínú ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ máa ń jẹnu mọ́ pé ká jìnà sí rìbá ká sì jìnà sí owó èlé ìgbọ̀n nǹkan tó bá ti jẹ́ ìlé ìlé ìlé tí òfin tẹ̀yọ́ bá faramọ́ kí á jìnà sí wọ́n ní ẹ àwọn owó wa tí à ń kó pamọ́ sí báǹkì báǹkì bá ń fowó pamọ́ wa yìí tó jẹ́ pé sàdídẹ́lẹ́kàn mọ́ rí àláti àwọn owó kéréje kéréje láwọn owó mi tí ò tẹ̀ nítumọ̀ wọ́n kàn wọ́n sẹ́ndì sí wọ́n ní àwọn sàwá ṣe ìwádìí lérí àwọn owó yìí wípé bó ni owó yìí ṣe ń jẹ́ nígbà tí wípé àwọn ẹnìkan jẹ́ àwọn owó owó báyìí wípé ìwádìí àwọn padà wá lọ sí báǹkì àwọn padà wá lọ kọ̀m̀pléìn pé àwọn owó kan báyìí máa ń wọlé wípé iṣẹ́ kí ni mo ṣe fún yín tí àwọn owó yìí ṣe ń wọlé wọ́n ní tí wọ́n dáhùn lóhùn náà ni pé owó tán kọ́ sí àkáǹtì lọ́dọ̀ àwọn pété pé ọkàn wà bẹ́ẹ̀ lásán àwọn bá wọn fi ń ṣe bísínẹ́sì ráńpẹ́ so èlé tí ń wọlé làwọn ń pín tiwọn pàṣẹ́ńjì tiwọn ni àwọn ń pín kò wọ́n ẹ̀ wọ́n sì ní iṣẹ́ tán láwọn fi ń ṣe yìí kọ̀wọ́n sáwọn jẹ́ pé àwọn padà béèrè pé iṣẹ́ wo lẹ wá ń fi owó mi gan ṣe ń pàtó wọ́n ní wọn sọ̀rọ̀ yóò fáwọn léyìí tó jẹ́ pàtó àwọn sì ń bẹ̀rù kọ́mọ́ jẹ́ pé ń bẹ nínú kan ọ̀rọ̀ tí ọba aláwọ̀ faramọ́ ni wọ́n fi owó àwọn yìí ṣe pé wọ́n máa jẹ́ ìbálẹ́jọ́ ọbú fún yàn tọ́ba ní ọ̀làǹdí ìdàkìyàmà wọ́n ní rákùn ẹ bá wa sọ̀rọ̀ ráńpẹ́ nípa àwọn òṣìṣẹ́ báyìí ìzọ́kùn lọ́fẹ́yọ̀. alhamdulillah mo rò pé bẹ̀rẹ̀ ni a ti gbọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹni tó tọ́jú owó sí báńkì tí àwọn owó kan wá ń wọlé owó yìí wá ń wọlé kéréje kéréje èrò owó yìí ń sún pọ̀ kọ̀mọ̀bọ́rọ̀ owó yìí ṣe jẹ́ gẹ́gẹ́ bí mùsùlùmí ọ̀fẹ́ sá fún tí haram kọ́mọ́dàpọ̀ mọ́ halali òun ọba ṣe ìgbìyànjú láti lọ bá wọn ní báńkì kó wọn rí aláàtì kó lọ jẹ èsì táwọn ará báńkì kọ òun náà ní pé àwọn fòfòrè bísíǹnẹ́sì ni èyí tí ń jẹ́ èrè òun lèyí táwọn ń sẹ́ǹdì sí ọjọ́ tẹ̀ ọ́ wọ́n yẹ nìyí tí wọ́n béèrè síwájú ìpè irú kí lẹ̀ ṣe irú wo lẹ̀ ṣe èyí wọn ní kò ní èsì pé ìbéèrè ìbéèrè wà ní wípé bóòlù ń ṣèṣe irú owó yìí àkọ́kọ́ náà èèyàn ó kí irú mùsùlùmí báyìí ti ń ka fún kí haram. كما داق ما حلال لأن الحرام إذا اختلط بالحلال غلب الحرام principe àwọn olùmọ̀lélẹ́ yìí anything tó bá ti dàpọ̀ má haram tí aláàlì tó bá fi lè dàpọ̀ má haram yóò róòrò ní ghalaba al-haram yóò sì òun yóò lékè ìbà owó jẹ́ ni kò sí bí rìbá ti lè mọ inú owó pé rìbá five percent náà ni tó bá ti dàpọ̀ ó ti bowó jẹ́ ó ti sọ ohun di rìbá tó bá rí bẹ́ẹ̀ eré yìí ni ẹni yìí ká àkọ́kọ́ náà kàwúwà máa jù yọ bẹ̀sán níwájú ọlọ́run ìran kan lélẹ́yìí ìpè ìṣòro sta ọ̀sta ọ̀sta ọ̀sta pàjáre pé níbẹ̀lẹ̀ ìgbòlówó ìdí ń wá omi pé ẹni tó kíá fún àti àmà rẹ̀ ni ẹlòmíì kan mọ̀ wípé à wọn mọ̀ pé tí wọ́n àwọn kan sẹ́ńdì ẹ̀ àwọn náà wọn owó ìyà kan sẹ́ńdì wọn kò sí ní yàtì yóò kò sí ní yóò sì ṣùgbọ́n wo ẹni tún sì gbéṣẹ́ ó lọ yọjú pé mo máa ń láti ra ìdílódé irú ẹni báyìí èyí ó ti gbìyànjú ẹ àtàkìtìyàn ẹlẹ́ẹ̀kejì lábẹ́ ìbéèrè òun wípé owó tí wọlé yìí ń jò náà jọ jòkó wípé owó yìí ẹ̀rọ bá ti rọrùn bísínẹ́sì kì í fowó lówó ṣe bísínẹ́sì láì ṣe pé pẹ̀lú àníyàn ẹni tó lówó níbi tí fìtínà ti ti wọ owó báńkì rẹ̀ èmi sọ pé mo kówó sí lọ́dọ̀ kí ẹ wá ní àwọn olè àti ìfowó yẹn rọrùn business òun ló fi jẹ́ pé owó tá kó sí báńkì ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ pé ìdáhùn ni àbí ìhárà tàyà wọn ni àwọn àtọ́jú owó sọ̀dọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n mọ̀ sọ pé àtọ́jú owó sí báńkì bí ẹ tó bá ṣe pé àtọ́jú owó ni owó tí yàn tọ́jú sọ́dọ̀ wọn gẹ́lẹ́ òun náà ni wọ́n kọ fún yàn gẹ́lẹ́ èyí ń sì gba wọ́n gba wọ́n máa ń níbi owó wọ́n gba pé sábìsì pé à ń ṣọ́ owó yìí ilé tá a fi tá a fi ń kówó sí àpótí tá a ń kówó sí àwọn tá ń ṣọ́ àwọn tá ń ṣe gbá wọ́n lẹ́tọ̀ọ́ láti so ó ní àwọn májẹ̀mú kan kó tó lè di pé wọ́yá ìdáhùn èèyàn tọ́jú owó sọ́dọ̀ wọn ni tó túmọ̀ sí wípé àwọn tí wọ́n lọ nínú àwọn olùmọ̀ wípé gbígbà tí yẹn yá yẹn lówó yìí torí ẹ bá yá yẹn lówó owó tẹ yí àwọn gangan kọ́ ni ẹ gbà wọ́n ti pààrọ̀ owó yẹn owó yẹn nǹkan mi wọ́n ti fowó yẹn ṣe nǹkan tọ́ tó bá wá jẹ́ bẹ́ẹ̀ nǹkan fi owó yìí ṣe kí nìkan náà ẹni tó ní owó sọ pé ẹ mọ bá ń fowó òun ṣe business dípò pé ó mọ̀ pé nǹkan wọn fi ń ṣe rè síbi tó bá mọ̀ ní sọ́kítọ̀ ibi business pàṣẹ́tẹ̀jì wọn ti ní owó sí èyí tó mọ̀ tá a mọ̀ sí mo bọ́ rọ́bà èló kílẹ̀ ti ń ṣe ìgbà wo ni kẹ́mi yóò mọ̀ wọlé ìgbà wo jọ dòkó báyìí ṣùgbọ́n ìgbóná ti ń ṣe yìí o ètò wọn ti gbé kalẹ̀ ni pé èèyàn tọ́jú owó sọ́dọ̀ wọn gbogbo wa ni àwọn owó yìí ti ń wá sẹ́rí gbogbo àwọn àwòrán tí ìtọ́jú owó sí báńkì ti ń bá jáde alimọ̀tá lèdí nìyí ẹ̀dí ń ṣọ́ra fún ẹ̀sìn rẹ̀ tí owó ìgbà tí wọlé kó máa make sure kó máa dá owó yẹn mọ̀ pé èyí báyìí wọlé o gbogbo ẹ̀ wọ́n kò sẹ́ndì alert pé bóyá fifteen naira bóyá forty naira bóyá kìnnì kan yìí gbogbo ẹ̀ ni wọ́n sẹ́ndì èyí tó máa sẹ́ndì àpapọ̀ rẹ̀ kéèyàn padà yọ kọlọ̀ fi ṣe sàrà kọ́dà ru sàrà kéèyàn máa fi ń ṣe ó tún lójú kéde ògbó sàrà torí ẹ̀ náà rí tálíkà gbé owó yìí kó sì lọ́kọ́ fún tálíkà àwọn sàrà kan bẹ tó ṣe pé gbogbo àwọn èèyàn benefit ọ̀dà níbi irú òkú èèyàn wá rí ibì kan wọn náà fẹ́ kó ilẹ̀ ipò ilẹ̀ ń dààmú àwọn èèyàn ilẹ̀ ń rùn ládùúgbò àti community kan wọn ni wọn fẹ́ ṣe clubfest àbí kìnnìkan gbogbo tí ó sá jẹ́ àǹfààní amọ̀tún náà lèèyàn máa fi owó ìṣe ìyẹ̀wò lọ sí sàárà kíyàn máa kẹ̀ẹ̀kan bẹ́ẹ̀ níwájú ọlọ́run torí pé irú owó yìí títí yẹn fẹ́ ṣe ni pé èèyàn fẹ́ bọ́ èèyàn fẹ́ ṣe bàrà àdúmọ́ èèyàn fẹ́ kọ́ jẹ́balẹ́jọ aburú lọ́rùn yẹn níwájú ọlọ́run èèyàn wàá mú owó yẹn èèyàn ní débẹ̀ àmọ́ èèyàn lọ fi sí ibi tó jẹ́ àǹfààní àwọn èèyàn generally kúrò lè jómi àmọ́ yóò jẹ́ omi àdúgbò ó lè jẹ́ gọ́tà kaná fẹ́ là ẹ̀yin ẹgbẹ́lẹ́ yẹn kún owó kan wẹ̀ bí báyìí ẹ̀yà ẹ̀sìn la gọ́tà yìí kómi yìí fi máa ṣe kí ni kó fi máa sàn lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ kí wọ́n ní à ìyá ń jẹ sálíkà kan kò ń jẹjẹ kékeré kan kọ́lá kò ní gbọ́dọ̀ ọ̀ràn kan ládàá ń bẹ́ẹ̀ torí pé nǹkan fẹ́ ṣe ni pé ọ fẹ́ kí òun ọbọ kúrò nínú àwọn ègún tí ń bẹ níbi rìbá jíjẹ eléyìí òun náà ni ọ̀rọ̀ àwọn olùmọ̀ láti fúyẹ́ irú àwọn owó tí ń bá wọlé báyìí wal ilmu inda Allah náà.